ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yìí àìkú ní títí ayé bí màmá ṣe bá wa sọ̀rọ̀ ọlọ́run yẹn lórúkọ jésù yóò rí ibi tó dára dé sí nínú ọkàn àyà wa etí ìgbọ́ tí a ti fi gbọ́ àti àyà ìgbàṣe tí a ó fi mú lò lórúkọ jésù ọlọ́run yóò fi fún wa kí n má gbàgbé ní ọjọ́ Friday tó ń bọ̀ yìí ó ní ìsọjí alágbára yóò wà nínú ìjọ Eunice Adesalu Worldwide Ministry eléyìí tó wà ní nọ́mbà thirty five stroke forty one Dr. Soni Egwaji Street Penn State Ìtẹ̀lẹ̀ Ọ̀dàn Ogun State ní ọjọ́ Friday àti sátidé tó ń bọ̀ yìí gangan ó ní ìsọjí yìí a fẹ́ kí gbogbo ènìyàn kó wà níbẹ̀ pátápátá ẹ farahàn ní ọjọ́ yìí tó bá tún di ọjọ́ sátidé iṣẹ́ yẹn tún tẹ̀síwájú Friday Saturday òun ni iṣẹ́ ìránṣẹ́ yìí twenty one twenty two twenty one twenty two nínú oṣù yìí òun ni ìsọjí tó ní agbára yìí nínú eléyìí tí àwọn màmá wa nínú Olúwa náà yóò wà níbẹ̀ láti pín ẹ̀bùn fún àwọn ènìyàn láti fún àwọn opó ní ìrànlọ́wọ́ bákan náà ni àwọn aláìní tó bá wà níbẹ̀ ẹ pàdé wọn tàbí kí ẹ pe nọ́mbà tí ó wà ní ìsàlẹ̀ ẹ móhùnmáwòrán níbi tí àkọsílẹ̀ kan nígbà tí màmá ń ṣiṣẹ́ ìrànṣẹ́ lọ́wọ́ àlejò mi sì wà nínú ilé pẹ̀lú mi àwọn náà ni evangelist Ezekiel Odùgbẹ̀sán àwọn eléyìí ń sọ̀rọ̀ nítorí pé bíbélì sọ wípé olódodo yóò ní àyà bíi kìnìún gẹ́gẹ́ bí ẹ ṣe ń bọ́rọ̀ mi bọ̀ ẹ bọ́rọ̀ yìí bọ̀ láti ẹ̀kan ẹ kú ìkàlẹ̀ màá sì padà tún gbé yín wá nígbà tí àkókò bá gbà mí káwọn èèyàn lè gbọ́ ìtàn yẹn dáadáa ṣùgbọ́n látìgbà tẹ́ ti wá ń bẹ̀rẹ̀ yìí nígbà tẹ́ lùlù yẹn tí dáàdi tẹ́ ṣe gbogbo ẹ̀ tí bàbá mi ní ọmọ mi ní kí ló tún ṣẹlẹ̀. ah dáàdi kan hmm? ṣẹlẹ̀. Hmm. nǹkan bẹ́ẹ̀. inú dáàdi mi yọ sí mi inú wọn dùn ayọ̀ wọn kún tó bá rántí nǹkan tí mo ṣe ń gbà náà hmm. ìṣe nínú wọn á máa dùn ayọ̀ wọn á máa kún wọn á máa múnú mi dùn wọn ò fẹ́ rí ìbànújẹ́ tèmi hmm. ṣùgbọ́n ìgbà tó wá yá mo bá kúrò lọ́dọ̀ wọn mo wá bọ́ sí ìtòsí ń bí hmm. mo bọ́ sí ìjọ ìràwọ̀ òwúrọ̀ mo bọ́ sí C and S Kerubu and Seraphim ìràwọ̀ òwúrọ̀ ìgbà tó wáyá bí mo ṣe bọ́ síbẹ̀ náà bí mo ṣe ń kọrin. nínú ìjọ yẹn nìyẹn báwo ni ti ọ̀rọ̀ ọlọ́run ṣé orin ìlú ijó nìkan ló mọ̀ ọ́ jó ah, tàbí báwo ni ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run báwo ló ṣe jìnnà tó jìnnà tó nínú ẹ. dáàdì tó bá jẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run hmm. nítorí dáàdì mi ló mú mi mọ̀ hmm. ṣùgbọ́n ní ti ọ̀rọ̀ ọlọ́run hmm. ìyá mi ló mú mi mọ̀ ọ́. Ah wọ́n mú mi mọ àwọn ẹ̀sẹ̀ ń bẹ́ẹ̀ psalm fifty one mm-hmm. psalm one hundred mm-hmm. psalm fifty four mm-hmm. psalm one seven one àwọn ẹ̀sẹ̀ yẹn mi gbàgbé rẹ̀ mm. psalm one thirty one mm. psalm twenty four mm. psalm twenty three ọlọ́run ìyá mi ló mú mi mọ̀. gbogbo àwọn sáàmù gbogbo àwọn sáàmù ó dẹ̀ lè kà á lórí lórí. Ah, èwo ni kí wọ́n ní kó kà lórí nínú ẹ̀ náà psalm fifty one yẹn ẹ no ó yá ka psalm one thirty one. psalm one thirty one. Mm. láti ilé wa làwà képò olúwa. Ah, psalm one thirty nìyẹn máa jẹ́ verse one ló wá fẹ́ kà yẹn psalm one thirty ni ó yá. okay láti ilé ìlà képò olúwa mhm. olúwa gbóhùn wa mm. olúwa jẹ́ kí etí ẹ kó tẹ́tí sóhun ẹ̀bẹ̀ mi mm. ìbá ṣe pé ìwọ sàmì ẹ̀ṣẹ̀ ta ni ó lè dúró ta ni ìbá dúró kò sí ìgbà ṣe pé wọ́n sàmì ẹ̀ṣẹ̀ ta ni ìbá dúró torí ìdáríjì wà lọ́dọ̀ rẹ ká lè máa bẹ̀rù rẹ àwa dúró de olúwa ọkàn wa dúró àti nínú ọ̀rọ̀ rẹ làwa ti ń ṣe ìrètí ọkàn wa dúró de olúwa jẹ́ àwọn tí ṣọ́nà òwúrọ̀ lọ àníjọ hmm. àwọn tí ṣọ́nà òwúrọ̀ lọ Ísírẹ́lì àwa ní ètì lọ́dọ̀ olúwa torí lọ́dọ̀ rẹ̀ ni àánú wà àti lọ́dọ̀ rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìdáǹdè wà yóò sì dá wa nídìí kúrò nínú ẹ̀ṣẹ̀ wa àmín jẹ́ kí àwọn ènìyàn gbóhùn orin yẹn. Hmm. orin tèmi ń ṣe kí mo lè kọ ẹ jẹ́ lọ sí orin kérúbù. okay. àfọpẹ́ fọ́lọ́run. gbà ń kọ́ fún wọn. lọ́kàn àti lóhùn wa ẹni ṣòun yánu ń ẹni sàráyé lọ gbàtà wà lọ́wọ́ mọ́ òun náà ló tọ́jú wa ó sì fẹ́ bu ìfẹ́ ṣe tọ́jú wa síbẹ̀ ọba oníwọ̀rẹ́ má fi wá sílẹ̀ láàlá ayọ̀ tí kò lópin. pa wá mọ́ nínú rẹ̀ yọ wá tá a bá ń dààmú yọ wá nínú ibi láyé àti lọ́run. ìsíkẹ́lì ọ̀rọ̀ ọlọ́run rèé orin rèé ibo ló ti rí ti jó. Hmm, dádì ti jó. Hmm ẹ wò bí mo ṣe wà yìí ọlọ́run ló fún mi ní tijó hmm. mi mọ mi mọ jójó ṣùgbọ́n tí mo bá rí àwọn èèyàn tó ń jó bó ṣe ń jó á máa wù mí jó èmi náà bá ṣe ń jó bá ṣe ń ṣe everything òyìnbó sọ ní pé practice make perfect torí èmi náà á máa jó hmm. ijó tí mo bá lè jó wá ṣáà máa fi mí rẹ́rìn-ín ṣáá màá ṣáà máa jó màá máa jó màá máa jó bọ́ ń kọrin màá máa jó bọ́ ń lùlù màá máa jó orin tí ó nílù màá máa jó ìlú tí ò lórin màá máa jó gbogbo nǹkan bẹ́ẹ̀ màá máa jó sí tí tí tí mo fi mọ jójó. Hmm, báwo ni ọlọ́run ṣe máa ń bá ẹ sọ̀rọ̀ ṣé nínú orin nínú ọ̀rọ̀ ọlọ́run lójú àlá tàbí láti ẹnu àwọn ìránṣẹ́ rẹ̀. lójú àlá àti láti ẹnu àwọn ìránṣẹ́ ìránṣẹ́ rẹ̀. kò sí ọjọ́ kan tí mi ní lálàá àlá yẹn ṣáà máa wá ó máa ń dàbí tẹlifíṣàn lójú mi ó máa dàbí pé kí n tètè hmm. sùn orin á máa kun mi tí bá ti wá làálà yẹn tán màá wá dìde hmm. tó bá jẹ́ àlá burúkú ni màá máa gbàdúrà hmm. tó bá jẹ́ ìtọ́lọ́run fẹ́ ni màá máa gbàdúrà tó bá jẹ́ torí ara mi ni màá máa gbàdúrà hmm. ìtọ́lọ́run bá fẹ́ kọ́lọ́run jẹ́ kó ṣe mọ́ wa lára. àmín àmín àmín ṣe wá rí báyìí bíbélì sọ nínú ìwé òwe thirty one ó ní ọ̀rọ̀ ìmọ̀ tí ìyá lémúẹ́nì tí ó sọ fún un má gbàgbé ó ní ọmọ mi ibẹ̀ yẹn gan-an ló ti sọ gbogbo àwọn àmúyẹ tí obìnrin rere gbọ́dọ̀ ní ṣùgbọ́n bíbélì wípé ọ̀rọ̀ ìmọ̀ tí ìyá ọba lémúẹ́nì tí ó sọ fún rèé tábà lọ sí bíbélì wá sínú ìwé òwe tẹ́ bá wá lọ wo gbogbo ẹ̀ pátápátá ọmọ yẹn ò gbàgbé o àwa tá a jẹ́ abiyamọ báwo la ṣe ń tọ́jú ẹ̀bùn ọlọ́run nínú ayé wa àwa tá a jẹ́ bàbá ìfẹ́ wo ọ̀rọ̀ wo àmọ̀ràn wo là ń gbọ́ èwo là ń jẹ́ kó ní ìṣe nínú ayé àwọn ọmọ yìí ẹ wo nítorí àkókò àlejò mi kí ni àmọ̀ràn rẹ fún àwọn ojú ẹgbẹ́ tí wọ́n ní ẹ̀bùn ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ti lò ó. Ah, àmọ̀ràn mi fún wọn ni wípé kọ́ má ṣe pa ẹ̀bùn ọlọ́run mára hmm, kọ́ máa hmm. fi ẹ̀bùn yẹn hàn tó bá rí nǹkan tó bá wọ̀n tó bá dáa tí ẹ̀mí ẹ bá tì wọ́n tó bá ní wípé kọ́ nǹkan yìí kọ́ má ṣe pa ẹ̀mí yẹn Hmm. kọ́ ṣe ìgbà tó ti jẹ́ wípé nǹkan tó dáa ni hmm. kọ́ mú ẹ̀mí ẹ̀mí sùúrù ẹ̀mí tí ò ń ṣe ẹ̀mí ìgbéraga ẹ̀mí ìrẹ̀lẹ̀ hmm. kọ́ mú ẹ̀mí tó máa múnú ọlọ́run dùn ẹ̀bùn tó máa múnú ọlọ́run dùn kọ́ ṣe tọ́nà bá wá fún wọn lẹ́bùn yìí tán tọ́nà wá fi ẹ̀bùn yẹn dá wọn láre tó dá wọn lọ́lá kọ́ má ṣe gbàgbé ọpẹ́ o. Hmm. kó dúpẹ́ torí pé tọ́lọ́run ò bá fún un báwo lọ ṣe fẹ́ rí lọ́jọ́ ọ̀hún. Ah, ẹ wo mi ò ní kọ bí ó ṣe rìn kò sí bó ti fẹ́ dùn tàbí kó dáa tó bọ́mọ bá ṣe ohun tó dáa èèyàn ó sọ wípé ọmọ ṣe ohun tó dáa fún àǹfààní àwọn èèyàn tó fẹ́ kàn sí ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ fún àwọn ènìyàn. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi zero eight one. zero eight one two seven one. two seven one. three seven one. three seven one. five one. bá mi pè lẹ́ẹ̀kan sí. zero eight one. two seven one. Mm-hmm. three seven one. Mm-hmm. five one. ẹ wo mo ṣe ìlérí fún ẹ̀yin olólùfẹ́ tẹlifíṣàn Orísun wípé ìgbà ń bọ̀ nígbà tí màá ní oore ọ̀fẹ́ láti gbé Ezekiel Odúgbẹ̀sán padà wá mi ìwá nígbé wá lòun nìkan nígbà náà màá ti kọ́kọ́ ní àkàálẹ̀ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ níbi tó ti ń kọrin tó ti ń jó tàbí níbi tó ti ń lùlù a ó rí ẹ̀bùn ọlọ́run nígbà náà nítorí pé èmi ni mo rí màá ní orí ọ̀fẹ́ láti fi hàn yín bá a ṣe ti fi akóredé ọmọ abíọ́nà tá a ṣe fi hàn yín bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà la máa fi tiẹ̀ náà hàn yín ẹ má gbàgbé wípé ìsọjí wà nínú ìjọ màmá wa ìyẹn Eunice Adesalu Worldwide Ministry eléyìí tó kalẹ̀ sí nọ́mbà thirty five stroke forty one Dr. Soni Egwaji Street Penn State Ìtẹ̀lẹ̀ Ọ̀dàn Ogun State níbi tí màmá ti máa gbàdúrà fún àwọn ènìyàn ẹ pè àwọn nọ́mbà yẹn fún ìtọ́ni àti bí ẹ ṣe máa débẹ̀ lórúkọ Jésù ohun gbogbo tí ẹ máa ṣe lọ́jọ́ náà lórúkọ Jésù ni Ọlọ́run yóò tẹ́wọ́ gbà ẹ o bó ṣe máa rí nìyẹn ẹ yẹ kí n máa fi eléyìí ṣẹnu ní déédéé síbí fún àsìkò yìí kí n máa tètè máa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun kí n máa lọ sóde ẹ̀dọ́ àgbọ̀n kí n máa lọ sílé jóge ìpínlẹ̀ ọmọlúàbí ibẹ̀ ni ṣògùrẹ́ ẹnìkejì ti wá ọmọ àlè ní máa ń fi ọwọ́ òsì ló máa fi júwèé ilé bàbá rẹ̀ lórúkọ gbogbo àwọn tí àjọ pawọ́pọ̀ tí àjọ mú ètò ojúmọ́ ire tòní wá sí ojú ìwòran yín ẹni tó jẹ́ ayàwòrán mi lóòrọ̀ yìí òun náà ni owó ẹ̀yẹ Joshua ẹni tó ń bá mi kì í sínú ara wọn nínú ilé òun náà ni a rí yìí bí Emmanuel nínú ilé náà ni tó gbohùn mi sílẹ̀ òun ni ọ̀gbẹ́ni àmùdá olúwagbémiga lókè náà òun ẹni tí ó ń bá mi gé tí ó fi mọ́lẹ̀ kedere tẹ́ fi ń rí wò iná ni ayélujára lọ olúwafẹ́mi ṣògùnrẹ́ ẹni kejì olórúkọ tèmi ẹni tó ṣe wá lóge láàárọ̀ yìí tí a fi dùn ún wò òun náà ni ọlámídé ọlátúndé ẹ̀yà máa ń pè ní ọlá ọlá ọlá àlẹ́pà wa ní èjì ẹnu ẹ̀ èèyàn lè gbanú ẹ̀ wọlé kó sọjá sí e, yàrá tó wà lọ́hùn. ẹ ò wúrà mo kì í tí máa dìgbà míì táwọn máa mú àkọ́tún ètò ojúmọ́ ire pẹ̀lú èmi ọmọ yín ṣògo rẹ̀ nìkejì wá sí ojú ìwòran yín ilé òní lé yín o ọ̀nà òní náà yín orúkọ jésù kò sì ní di sọ̀rọ̀ òdì sí nínú ilé yín tí tó fi náà táwọn máa pàdé èmi ṣògo rẹ̀ nìkejì ni mo sọ wípé ó dàbọ̀.